الثبات على دين الله ولا سيما في زمان الفتن نعمة كبرى ونسأل الله عز وجل ألا نحرمها الدنيا اليوم تموج بالفتن فتن كما وصفها المصطفى صلى الله عليه وسلم في حديث صحيح قال كأنها قطع من الليل يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي الرجل مؤمن كافرا ويصبح مؤمنا يبيع دينه يبيع دينه بعرض من الدنيا نعم نحن اليوم في زمان الفتنة الناس يبيعون آخرتهم بالدنيا يبيعون دينهم باللقمة بوظيفة بزواج بل أصبح الدين يعرض للبيع والشراء مقابل القبول في الجامعات أو النجاح في الامتحانات نسأل الله عز وجل أن يثبتني وإياكم على على الخير وعلى دينه نحن اليوم في زمان مطابق مطابق لما وصفه الصحابي الجليل أنس بن مالك رضي الله عنه قال أنس إن الصابر على دينه كالقابض على الجمل نعم نحن في زماننا الصابر القابض على دينه القابض على الجمل الثبات على دين الله أمر عظيم لولا ذلك لما كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم وقد روت أم المؤمنين أم سلمة رضي الله عنها عن زوجها محمد صلى الله عليه وسلم قالت أم سلمة كان أكثر دعاء النبي صلى الله عليه وسلم يا مقلب القلوب ثبت قلبي على دينك قالت فسألت النبي صلى الله عليه وسلم ما أكثر ما تدعو بهذا الدعاء اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك فقال المصطفى صلى الله عليه وسلم ما من قلب عبد من العباد إلا بين أسبوعين من أصابع الرحمن ومن شاء أقام ومن شاء أزاغ وكان معاذ بن جبل رضي الله تعالى عنه إذا روى هذا الحديث تلا قول الله عز وجل ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب adúpẹ́ lọ́dọ̀ olúwa wa àlékún òkè ọlọ́run àtàánú rẹ̀ kọ́ba ọ̀gá wa anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ó yẹ tí ó bò lórí ìlànà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọmọsá kàwa náà kúnú wọn o àní. ẹ̀yin arúgbó ọlọ́run àsìkò tá a wà ń bẹ̀ yìí àsìkò fìtínà ni o. fìtínà tá a nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì júwe rẹ̀ nù ti Abu Hurairah radiyallahu anhu gbà anabi ní fìtínà tí èyàn ó jí ní mùsùlùmí ńgbà tí ilé ọba sì ti mọ ńgbà alẹ́ ọjọ́ náà ọba sì ti sú òdìdí kèfèrí. ẹlòmíì náà ó sì jí ní kèfèrí ńgbà alẹ́ ọjọ́ náà ọba fi sú àdè mùsùlùmí. ẹ̀rí àsìkò tẹ̀mí àtẹ̀yìnwá yìí. إنه حديث أبو هريرة النبي يصبح الرجل مسلما ويمسي كافرا أو يمسي كافرا ويصبح مسلما يبيع دينه بعرض من الدنيا النبي لا يوم التايس من وضعين جوجة من كاي جوتا وليس من وصوري جا فانيورا àfọ̀nsẹ́ ni wọ́n ra ẹ̀sìn lọ́wọ́ ẹlòmíì lónìí bàbá ti mọ̀ pé ó sì sẹ́yìn àyín o kílòkílò dẹ̀ so mọ́rí yìí bàbá ń pè wá wá rí sínú ibi lọ́la kò gbọ́dọ̀ kíní ẹ̀ mọ́rí wá o. ọmọ mùsùlùmí ibẹ̀ náà lòun ló ti sí yà látijọ́ ìdóhùn tí ń wá sẹ́ fún tí wọ́n á rí kan. wọ́n fẹ́ ọ lọ́kọ níyàwó ni wọ́n gba ìsìláàmù lọ́wọ́ ọmọ mùsùlùmí mi pé dádì mi dẹ̀ ti ní àti kí ko, ko, kò ko gba kínní kan kò gba Jésù sínú ayé rẹ̀ ọmọ mùsùlùmí kẹrin ní ń ṣe bẹ́ẹ̀ lónìí. kódà wọ́n ń gba ìsìláàmù lọ́wọ́ àwọn èèyàn lónìí látàrí pa fún ẹ lọ béèrè tí wọ́n ń dáwọ́ gbogbo àwọn private universities táwọn ẹlẹ́sìn míì jẹ́ ìṣe mùsùlùmí dálẹ̀ ẹ lọ béèrè ọ̀jẹ́ mùsùlùmí ọ̀jẹ́ mùsùlùmí láti ilé yín èyí wọn ọ̀kà wá ọ̀wà chọ́ọ̀chì bọ́ bá wà ní ọgbà yìí níta ń gbọ́ tá à ń rí ni wọn ò fi bo mùsùlùmí sì ń wá sáńdáàdì lọ rú bẹ̀rù náà sáńdáàdì tí ó fa iná lọ́mọ́sàsó ni àtẹ̀yìn bẹ́ẹ̀ àti róbì tí ń béèrè pé ẹ dákun ẹ ọmọ òun ní ẹ tóun bá ti kó ń oṣù mẹ́ta làwọn lò ní ní sẹmẹ́sà ní oṣù mẹ́rin ní wọn aláwo kéèyàn máa kírun ní ọgbà wa kò sì fọmọ bẹ́ẹ̀. <laughs> inna lillahi wa inna ilayhi raji'un zamanul fitan àsìkò fìtínà làwa o. ee kápítà wa àkórí owó wa tó níye lórí jù òun ni tí wọn là ń dìyàn sí ìmáàlì jẹnà àbí ná ní ẹ bá mọ àmì ẹ̀rọ pọ̀lọpọ̀ lónìí bí Anas bin Malik ti wí radiyallahu ta'ala anhu anasilẹ ni ọba kù tọba dúró pé a kò sí ń tẹ ẹ fi tán èmi ibi wọn bí mi sí iná lọnà anabi niru wọn dàbí ẹ anasi niru wọn dàbí ẹ ó ṣe kíni ẹni ó gbiná lọ́wọ́ tí ó máa jó. ìgbésí ayé tó pọ̀lọpọ̀ bára wọn lónìí nù. àmọ́ máa gbé náà lọ́wọ́ fúngbà díẹ̀ ni o. kọ́ ọ má wàá wọná ayérayé léyìí tí ò ní gbà. inú kí anasi ní kó gbé ògùn náà lọ́wọ́ tí ó ju ọ yóò dóyàn níbi alo ayé dé lónìí. òòrí sẹ́ fi sẹ́ lọ wọ́n sì ní ọkọ̀ọ̀kọ̀ falìjẹ́ náà lẹ̀ bọ́ba fẹ́ gbàṣẹ́ yìí àgbọ̀ sílé ìwé lóòótọ́ àmọ́ àlìjáná ọ̀bọ̀ àfọ̀nyàwó ọ̀fẹ́ ọmọ wa àmọ́ dára wa ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣe bẹ́ẹ̀ lónìí o àmọ́ ẹni ọlọ́mọba ni ó lè gbé iná yìí lọ́wọ́ iná ni lóòótọ́ wọ́n ti lu ayé kó kò sí ní tí wọn ò fi tàn yàn gba ìsìláàmù bá lọ́wọ́ ẹ̀ lónìí wọ́n ń fẹ́ bi ebi kí lèyìn ó jẹ lásán wọ́n fi ń gbẹ̀sìn lọ́wọ́ ọmọ anábì ádámà lónìí àsìmọ̀ àwọn tí wọ́n ń ṣe ẹ̀rí ń jó ní wọ́n ń sẹ́ndì ẹ̀kí lórí WhatsApp àwọn kẹ́sì lọ ká àwọn fúlàní mọ́nú oko wọ́n wá gbé kinní kan bíi rédíò kékeré solar power kò ní di iná wọ́n ti ṣe solar panel sẹ́yìn ẹ̀ níjẹ́ olóhùn oníran ní oko wọ́n ń gbé láwọn fúlàní gbogbo wa náà là ń rí bá wọ́n ń gbé ilé fúlàní lọ́wọ́ gbé kò ní kéèyàn máa wulẹ̀ ṣe wàhálà kírun máa bọ́ọ̀ bá ti ń gbọ́ kinní ilé márùn-ún kíni bẹ́ẹ̀nbẹ́ẹ́ bíbélì wọn tún ṣe dé fúlàní. torí gbogbo eléyìí ní ṣẹlẹ̀ tó ń kálukú náà máa o. àmì ìtawà ń ké fúnra wa lónìí ni pé bó lẹ̀sìn tí o ṣe ní bọ́ o ti débẹ̀ lónìí o gbé e lọ́wọ́ bí iná kọ́dà mi bá ń jó ọ pọ̀ bá fẹ́ lọ jóná ayérayé. iná tó nígbà àti iná tí ò lópin ẹni ọba wọ iná lálùkìyàmà bọ́ba lo ẹgbẹ̀rún ọdún nù ná bí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ lójọ́ kan wa inna yawman 'inda rabbika ka alfi sanatin mimma ta'ud. àmọ́ nǹkan ṣẹlẹ̀ káyé tá a wà yìí níjọ́ wọn àná lè jẹ́ pẹ́ àdìsọ́ lórí mímbàrí náà bàbá tí wọ́n sọ ọ́ ràṣídì tó di ríṣáàdì nínú àwọn àgbà ọ̀mọ̀wé lẹ̀ yìí tóun náà fẹ́ lọ ara èyí. abọ́lóko èyí ń gbogbo àwọn tó lọ léèwé díẹ̀ lọ́mú ìsìláàmù lọ ló mú darí. ńgbọ́ lọ́n sànù wa àwa náà ń dá léèwé ju wa lẹ̀. wọ́n mà ti wọ́nà míì tí wọ́n fi ń gbà á mọ̀yàn lọ́wọ́. àní rédíò wọn lọ gbé fáwọn fúlàní nínú oko pé ẹ má wulẹ̀ kí wọn má ẹ bá ti ń gbọ́ ilé ìdá ẹ máa ń lójúmọ́ ọrọrùn tó bá wọn àrọrùn ẹ sì níbi bátìrì pẹ̀lú tẹ́ máa wówó. ẹ dákun jàmá mùsùlùmí nǹkan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí o. àwa tágẹ́ẹ̀tì láti sùn láhàn yìí. ìyá ẹ fi wọn lẹ kí ni ìyá ní àwa tó gbọ́n wa ni wọ́n gbé ìsìlámù wọlé yìí lọ́ọ́ béèrè ń bẹ nàìjíríà yìí nílẹ̀ yorùbá tẹ́ni ìrọ̀nsẹ́ lẹ́nu yìí gómìnà ó ti jẹ́ gómìnà rí àwọn bàbá wọn ni wọ́n gbé ìsìláàmù wọ̀nú wọn. pàlẹ́ máa dá ọkọ lórí nígbà yìí ọjẹ́ gómìnà rí lọ béèrè fámìlì náà nílẹ̀ yorùbá àwọn bàbá bàbá wọn ló mú ìsìláàmù wọ̀nú náà. wọ́n tọrẹ o ọmọ àfa ti ń gba nǹkan jí nǹkan sínú ayé rẹ o. àfikún kálukó múra o bí Anas bin Malik ti ní. wọ́n ń fowó tányà wọ́n ń fóúnjẹ wọ́n ń fi bí ebi ń pààyàn. wọ́n tó na oúnjẹ sí àfikún bí alìkìyàmà rẹ̀ lẹ̀. kẹrin èèyàn náà ni wọ́n ń ta alìkìyàmà wọn o ọlọ́run níjẹ́ mi ọ́ ta tèmi kò níjẹ́ wọn náà ta tiẹ̀ àmọ́ kó kálukó múra. ẹrù péré ni bọ́lọ̀ ń bá ń sọ fún anúmọ̀lù kùránì pé ìṣẹ́ra wúlì àyàtà dùnìyà bíl àkírọ̀ ọlọ́run ní káwọn nínú àwọn èèyàn ní ọ̀tá ọ̀run wọn torí ayé gbogbo ẹni wọn bá fi gbogbo tí wọn rí kí wọn fi tàn ọ́ bọ́ bá ju ìsìláàmù lẹ̀ tó gba ayé ọ̀tá ọ̀run rẹ̀ ọ̀rọ̀ ayé nù owó tí ò pé ni káwọn èèyàn lọ́jọ́ ẹ̀ tí ta ọ̀run tiẹ̀ láwìn kọ́dà kò gbowó tó kù láyé bẹ́ẹ̀ ni wọ́n ń ra tẹlómìn láwìn àáfọ̀ náà ni wọ́n fi ń hàn lókèrè báyìí náà ni ibẹ̀ ló kú sí ó sòfò ọ̀nà méjì jẹ̀mọ́ ẹ dákun ẹja máa ń tà ẹja máa làwọn ọmọ wa ń rìn sí ẹja máa ń wo ni wọ́n ń lọ òbí tí mo ní ń wí yìí kò mọ implication tó ń wí ọmọ lo four years in the camp on the campus kò kírun fọdún mẹ́rin ìrùn lọ fẹ́ máa lanu nàìjíríà ilẹ̀ yorùbá yìí náà àwọn ò sì fi bò pé sọ́ọ̀kàwé yàn yín kò sí wọn o. القابض aladini, دينه الصابر على دينه ẹsẹ̀ di bí iná gbogbo ẹni ọba ní èmi ò ní ju eléyìí lẹ̀ àmọ́ lọ gbá òdún náà yìí mú fúngbà díẹ̀ ni o òun ni ó gbọ́ níbi iná ayérayé aqulu ma wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin astaghfiruhu innahu huwal الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أن يرسل الله adugbọlọdọ Ọlọ́run ọba wa ní ẹ̀ka sí àlékún òkè àti ìdẹkọ máa bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọhábì anabi àti ògbẹ́ntì máa ń tẹ̀lé lànà ànábì náà tó fi dijọ́ ògbẹ́ntì àlùkìyàmù. àti fura wa lára ewu o ewu ń bẹ lóko lóko ló ń gẹ o ló ń gẹ gan fún rẹ ti dewu láyé tá a wà yìí. eré lẹ pé ni gómìnà ilẹ̀ haúsá kan ló dìde ńjọ́ kan ló ní gbogbo ẹ̀yin tẹ́ ní relief organizations nìyí ẹ̀kẹ́rù yẹn máa lọ àfẹ́yìn máa ni wọ́n ń já àgbè kan boko haram ọjà èèyàn gbádùn àwa ràn wọ́n lọ́wọ́ àwa fún wọn lóúnjẹ oúnjẹ lásán kọ́ o oúnjẹ tí wọ́n yẹ gbàlì kìyàmà ni. gómìnà bọ̀nú fọ́mà gómìnà bọ̀nú dìde ń jọ kàn gbà ah, ọ̀yà ẹ̀pàdé yìí mọ́. kẹrin àwọn ọmọ lónìí àwọn òbí wọn gan ọmọ bí wọn wà mọ ẹkọ wọn wá ẹkọ wọn wá àgbà àtọjú wọn àti wọn léèrè. bí wọ́n ti ń ṣe fún wa nù. tọ̀rọ̀pọ̀lọpọ̀ fúra o kọ́mọ ìgbẹ́ rò pé fúlàní nìkan wọn lọ bá nù àbà. ó sì ń jí wọn ò fi fẹ́ gba ìsìláàmù lọ́wọ́ yàmá lónìí. mo ti wí iṣẹ́ àfọ̀nṣẹ́ wọ́n gbà lọ́wọ́ ẹlòmíì. ẹnìkan ti fẹ́ nu ara ẹ̀ sọ fún mi nínú mọ́sálásí náà òun ló lídi statistics ní yunifásitì tó ti jáde àárí téèni rẹ àmọ́ gba kínní sínú gbèsè ayé rẹ ó ní tó ń fi sánù wọn lọ teach ní private school the best students ní statistics torí ọ̀rọ̀ ti kọjá ká máa ká máa pẹ́ wí o nkálukọ́ máa ti ń ṣe o má ta ọ̀run rẹ má ta àlìjánná rẹ kò fìrànà o ọlọ́mọdé asọ̀wò tí ò pé ẹ̀já fèsì mọ bí àwọn ọmọ rẹ̀ ń lọ ìwúlò àti oríláyé lónìí ọmọ ń sọ bàbá di kèbèrè bàbá kan tó sí ìlú kan yà yín wọ́n ní bàbá yìí kọ́ kọ̀kọ̀ after hundred years ló tó gbà fọmọ yìí ẹ dákun ló kù téèyàn jẹmọ bó so ń jẹ náà ní lẹ́yìn ọgọ́rùn ọdún ọlọmọdé á jẹjẹ kújẹ ọlọmọdé á sọ orí ìlú ngbẹ̀yìn bá ṣe ìsìláàmù bọ́gọ́rùn ọdún tọmọdé wà lórí lọ́rùn rẹ̀ káfí kẹ gbà bàbá. àmọ́ carelessness ọ̀pọ̀lọpọ̀ náà nígbà míì ó lè ṣe pé torí carelessness ẹ̀ lọ́mọ yìí náà fi fò fẹ́ǹsì. ọlọ́run wa san lẹ́sẹ̀ láti ayé after worshiping almighty allah for hundred years. gbogbo pé oúnjẹ wo lọ fẹ́ jẹ mọ́ tí lọ́ọ́ gbádùn mọ́ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ilé wo lọ fẹ́ gbé mọ́ àmọ́ kẹsàn-án sẹ́rẹ̀ tọ́ba yìí ké bẹ́ẹ̀ lérí tọ́ba yìí ké pa dáwò lọ́jẹ́ fún àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí nítorí ọ̀pọ̀lọpọ̀ ń fi iná sólóòrù lé sùn pẹ̀lú carelessness wa nípa àmọ́ kí làwọn ọmọ ń ṣe tí mo á àwọn ti wà ń gbélé àwọn ah, ti wà ń lè rí à wọ́n ti fi bọ́ọ̀lù rẹ̀ kan lọ́ọ̀bì kan ó ṣe kinní kan. Ah, nílẹ̀ Yorùbá yìí náà làwọn kan ti pè mí ńjọ́ kan pé ẹ dákun kí ni ìdájọ́ sẹ̀rí àmúléwò lọ́sẹ̀lẹ̀ wọ́n ní bàbá kan ní àwọn ní bàbá àṣàlẹ̀ mọ́sálásí wọ́n máa ń náwó wọ́n máa ń nára sí mọ́sálásí wa yìí ọwọ́ rẹ̀ wọ́n ńgbọ́ ọwọ́ rẹ̀ wọ́n ń kọ́ wọ́n tọ́jú wọn tọ́jú wọn tọ́jú wọn ọlọ́run òpè kálá fi òde ọ̀kan náà ọmọ bàbá yìí ti fún fẹ́ǹsì lọ́ọ̀bù míì òun náà wá tàtílé ọkọ rẹ̀ wá yẹ ibi bàbá gbogbo àwọn ni ẹjọ́ wọn náà ṣáájú ẹ màmàrà búdí ò bá máa fún yẹn ń gbà mí lórí ọ̀rọ̀ ẹ̀sìn já ibi bàbá kan náà ló bí ẹ wá fún un náà má ṣáájú bàbá rẹ̀ ń kó gbé lọ bí ilé tí wọn náà ẹ̀bẹ̀ yìí náà ti ń gbìyànjú látijọ́ yìí ntọ́fà béèrè nu o wọ́n gbé bàbá yìí lọ lé ẹ̀sìn wọn bàbá yìí ọ̀mọ́júmọ́jọ́ náà kò sún nǹkan mẹ́ àmọ́ bẹ̀ ló kú sí wọ́n wá ń béèrè pé sí káwọn lọ gbé káwọn ò sìn mo ní ń bo sin ta ó kú sí mọ́sálásí àbókú sí ilé ìjọsìn mi irú bàbá yìí ó ṣòfò ọlọ́mọdé àṣòfò tàbí a bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ bọ́pọ̀lọpọ̀ ìtọ́nkálukú ń finá lórí òrùlé sùn tí ń wí ní o ọmọ tó wà careless about you ni ó lè dé òun ní òkú báwọn náà tá a bá ń tà ń sọ bàbá yìí within twenty four hours ni gbogbo ń tó gbélé ayé ṣe gbogbo ọ̀nàwó mọ́sálásí tọ̀rọ̀ lọ ní ntẹ̀yìn bá báwọ́ dọ̀ tòun òun lò sùn wọ́n tó ń wò lò. àyìnbáyé ọkùnrin ìyàwó rẹ̀ ti wọ́ lọ. torí náà dáfún jàmá mùsùlùmí alikọ́bìdù aládìní asọ́bìrù aládìní ẹni ọba fẹ́ ní sùúrù lórí ẹ̀sìn ọlọ́run láyé tá a wà yìí nígbà tó gbógun náà lọ́wọ́ ni o àmọ́ gbógun náà lọ́wọ́ fún gbà díẹ̀ ni o lè bá a là ń bi náà ayérayé tí o gbókun. tọ́ àfúráwá lára ewu kí lọ́nà àbáyọ. a ní ibi ká wá àwọn nǹkan tí wọ́n máa fẹsẹ̀ wá rinlẹ̀ bí wọ́n ti lè máa púùsì rẹ tó wọ́n ti ọ wájú wọ́n ti ọ yìí wọ́n torí ọkọ̀ odó kánpé ni. mùsùlùmí náà odó kánpé lónìí àwọn ọmọ pírẹsọ ni yọ wá yàn yín wọn tún dẹ míì sí lẹ́gbẹ̀ẹ́ yàn yín bí ọba gbà wọn wá wájú bí ọba gbà wọn kúrọsì rẹ lẹ́yìn mùsùlùmí mélòó ló lè wí sáǹdì rẹ pẹ̀lú lẹ́vùlù ìmánì tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan torí náà wọn kàn kó tíra ìjọ ti ìfowópamọ́ lẹ́vù ìmánì rẹ tọ́ dàbí ibi kùkùté ní abá ti ń tì ọba yìí bébí bá pọ̀ ọ̀bọ̀ ọba ní kú òní kú nítorí ebi bí wọn bá rí iléèwé eléyìí wọn ó rí mi wọ bí wọn bá fún ọńṣẹ eléyìí wọn ọlọ́run ó ṣe bòmí àmọ́ onídìí lẹ́bù ìmánì tí wọ́n máa gbé lè fún ọ. èsè gbé kéèyàn máa lé ẹ̀sìn rẹ̀ nígbà tí yẹn ń lé ọjà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń pa ntẹ̀tẹ̀ ẹ̀sìn rẹ̀ báyìí ta ni ó kówó lé ni. ta ni e, èèlò ni wọ́n rà á ní attitude ọ̀pọ̀lọpọ̀ lórí torí náà làwọn àlùfáà ti fi sọ fún wa lọ́jọ́ tó pẹ́ pé máa hi yẹ wọ́sá ìlú sàdà. àwọn nǹkan wo ní mẹ́sẹ̀ yẹn rinlẹ̀ tí wọ́n máa tì ọ́ ó lè mì àmọ́ òní wó ọlọ́run òní jẹ́ mèrè owó. wọ́n ń tì ọ́ o wọ́n ń tì wá o èyí wọn ò sínú dá o ló jẹ́ ń fún yín ní practical examples instances ẹnì kò lè jiyàn rẹ̀ àlọ́ mú ìdí ń ṣẹlẹ̀ ní Ghana àbí lamẹ́ríkà àbí níbi àbí Philippine ìlú wa náà kọ́dà jílẹ̀ yóò bá gbogbo tí mo kà fún yìí. àkọ́kọ́ ń bẹ̀ al ala kitabillah wat-tamassuku tilawatan wa tafsiran wa àkọ́kọ́ tí ó mú ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ lórí ọ̀nà la ilaha illallah sẹ́nìkan òfin ní wá nǹkan kan tí ó tán kan tán tí ó gba tí ò ní tán lẹ̀ lọ́wọ́ rẹ̀ òun ni mùsùlùmí kùránì dọwọ́ yín o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló jìnnà sáà kùránì o kọ́dà ẹlòmí ọ̀mà ká bó ti dàgbà tó ń nànú mùsùlùmí náà kò tí lójú pé ní àní ń kéwù ní ń kéwù ẹ alájà àánú mi mi ń lọlé kéwù ó léwu o ó léwu o inú tí mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ kó wà lára rẹ̀ òun là Al-Qur'an al-Karim wẹni tí ó kọ bọ ọba ma gbogbo ẹ wábi tí ó kọ tó lè máa kà kíkà nìkan kọ́ ọ máa gbọ́ tún mẹ kọ́ra bó sì kí màá kà kí èdùn lẹ́nu ẹ̀ náà wá translation tó máa gbọ́rọ̀ ọlọ́run nínú tí mẹ́sẹ̀ yẹn rinlẹ̀ jíjí lórí islam gbogbo ẹni tí kùránì ọba sí lọ́rùn ẹ̀ ẹ̀ ọ̀pá ntẹ̀tẹ̀ ẹ̀sìn rẹ̀ o ọlọ́mọdé ọbọ̀ o. ẹ̀rí nú àwọn ọ̀nà tí máa mẹ́sẹ̀ yàn rinlẹ̀ bó tilẹ̀ wọ́n ti ọ̀ tó bó tilẹ̀ wọ́n fẹ́ tàn ọ́ tó. tadabburu qisasil anbiya'i was-salihin àwa ká kọ́ báyé àwa kí mùsùlùmí àwa kí first generation mùsùlùmí máa ka ìtàn àwọn àkọ́kọ́ ìtàn àwọn rí kọjá eléyìí kí lọ́ọ́ fẹsẹ̀ wọn rinlẹ̀ inú rẹ̀ ọmọ wa dùn gbàrà bíláàlì ni wọ́n ṣe báyìí áàlù yásírì wọ́n ṣe báyìí àṣìyà ìyàwó fèrè àwọn náà kọjá tó kàn táwọn bíláàlì wọ̀nyí ìtẹ́wọ́n bẹ́ẹ̀ náà Al-Qur'an al-Karim wọn làwọn kan àṣìyà ìyàwó fèrè àwọn àwọn kan lágbélébùú pé nǹkan dánwò òní kú àmọ́ pọ́ díẹ̀díẹ̀ arábìnrin tó dú lódodo ń tọ́lọ́hún ọwọ́ aṣọ fọlọ́hún kí làdúrà rẹ̀ rọ́bì nílé ẹ̀ńdàkà bẹ́ẹ̀ ìta ìjà ni. ọlọ́hun ṣe ilé kan fún mi special lálìjáná kí n máa rí báyìí wọ́n wá rò kó sí rè ni wọ́n ń kan ní àgbélébù ìrẹ́rìn ń wọlé àlìjáná ni àwọn lójú wọn fọ́ ìtì máa mú ẹsẹ̀ yẹn rinlẹ̀ máa rí ní máa fi ọ́ lákin tí wọ́n máa mọ̀ kójú ọ̀nà gidi lọ wà máa ka ìta àwọn tó lọ pẹ̀lú ntọ́lọ̀ tó fẹsẹ̀ tí wọ́n rìn lẹ̀. من عوامل الثبات الحرص على التزام الإسلام الصحيح bí wọ́n bá ṣe ìsìláàmù ṣèyí tó lójútùú ṣèyí tó nítumọ̀ àìsí ìsìláàmù ọlọ́bẹ̀ yọ ìsìláàmù ọlọ́bẹ̀ yọ ọ̀rọ̀ ọ̀rùn kí wọ́n tètè rí èèyàn kúrò lójú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ wa ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tó fi dàbí pé ìzílẹ̀ ni wọ́n fi nǹkan tan ni wọ́n ń gbé kúrò lójú ọ̀nà ọ̀la irú ìsìláàmù ò ní bẹ lọ́wọ́ díẹ̀ náà sí ìsìláàmù ká ṣe mọ́lúdì ìsìláàmù ká jó ká lùlù ìsìláàmù àgbàjú báwọn náà lọ ẹ dákun ẹja wádìí ibo là nẹ́bi ti ṣe ìsìláàmù nínú ọ̀nà tí mẹ́sẹ̀ yẹn rìn lẹ́ni pé mo máa ń ti ń ṣe wọ́n máa sọ báwọn ẹ̀jẹ̀ ẹ̀ mọ̀ ẹ wá bá mi <laughs> ò àwọn ọlọ́bẹ̀ yóò lẹ́gbẹ̀ẹ́ yín ẹni ọ̀rọ̀ yé lè mí mọ́ máa ń jẹ́ǹde òun ni wọ́n máa ń sọ fáwọn èèyàn òdodo òdodo ọ̀rọ̀ ni ẹ lọ kọ̀ǹpì àwọn tó bá gba ìsìláàmù nílùú èbó níbòmí ẹ wúrú ìsìláàmù tí wọ́n gbà ẹ mà péré lọ́pọ̀lọpọ̀ ń ṣe yàn ń lẹ́sẹ̀ wọ́n fi rinlẹ̀ lẹ́ẹ̀fi ń gbọ́ pé gbogbo ti ń dààmú àwa bí yìí ni opposite rẹ̀ nílùú èbó the fastest growing in the western world is Islam kí ló dé orí bẹ́ẹ̀ ìsìláàmù gidi làwọn gbà èsì rí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ìyá yìí ẹ̀dá kan ní ọba fẹ́ kẹsẹ̀ mú orin lẹ̀ yóò dé pé ìsìláàmù tànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam òun là dà pé rẹ̀ ni wọ́n ń pè ló ń súnà ẹ̀mẹ́jẹ̀ wọn ó fi rúrú bú ọ lójú bí i ah, àwọn súnà àwọn tó ṣe ìsìláàmù tànẹ́bì ní ń jẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun náà lẹ́yìn náà fi máa gbọ́ alámọ̀yé nǹkan báyìí ní í ṣe tẹ́lẹ̀ òtìdáàlù òtìdóhùn súnà àwọn alámọ̀yé kìíní làwọn náà òtìdóhùn súnà níbi ò lọ gbẹgbẹ́ nìkan ṣe súnà ó di orúkọ wọn. ẹni ọlọ́run bá ti fi mọ̀nà gidi ẹsẹ̀ rẹ̀ rìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lónìí ìsìláàmù ọlọ́bẹ̀ yọ̀ lọ́pọ̀ o àtàbá wọn wọn bí wọn ti ń ṣe náà ní báwọn bàbá wa ti ń ṣe náà ní sallallahu alaihi wasallam ẹ dákun inú tá à ń fi ń wa láǹfààní ni pé àsìkò fìtínà la wa o kí ni ó di wọn máa tì ọ tó ní mì àbí bọ́ ọba tiẹ̀ mì tó ní wó ara ẹ̀ ní kó e pé ní ìsìlámù gidi ló ń ṣe títí ní jẹ́ ìsìlámù gidi qala Allahu qala rasul a ọlọ́run wí báyìí ànábì wí báyìí sallallahu alaihi wasallam ẹ̀rí nu tí ó mẹ́sẹ̀ yàn rin lẹ̀ lójú ọ̀nà ìsìláàmù yìí àwọn àlùfáà ni. tazakuru na'imel janna wa azabin naa tazakuru na'imel janna wa azabin naa gbogbo èdè tó o bá mọ̀ ipe tí wọ́n fi bí tí ànábì ti dùwé in details bó o ní dẹ̀ra àlìjẹ́nà ti tó bó lànábì ti dùwé in details bó o ní ìyá àná ti tó ẹ̀rọ ọlọ́run ọ̀bọ̀ òun ni ó fi wá jẹ́ pé hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní bẹ́yẹn bá bá a débi lẹ́bù kan èèyàn máa gbádùn yín máa nìbí ìgbà téèyàn ń jiyàn ni àbúrò oúnjẹ tó bá wọ jẹ jù tó máa gbádùn ẹ̀ ńgbò lèyìn ó tó gbádùn yín máa nì anabi ní wa an yakraha an ya'uda ila al-kufr an anqadahu Allahu min kama yakrahu an yuqdhafa fi an-nar ńjọ́ tí o bá ti kórìíra kọ́ padà síbi o ti kú ìmọ̀ bídíà ló ń ṣe àdáda lẹ́sìn ló fi ń sin lọ́hùn tẹ́lẹ̀ àbí kébèrè pọ́nbélé lọ́jẹ́ ń ṣe tẹ́lẹ̀ tọ́lọ́hún wá fọ̀nà mọ́ kó rí ọlá kó kórìíra àti padà síbẹ̀ gẹ́gẹ́ bó ti kórìíra kọ́lọ́hún ó dùn sínú náà nígbà tó bá ti ka dítìsì ìyá náà ló tó mele ee kí lèèyàn fi ń ṣe yìí o sì máa ka kí ni dẹ̀ra tọ́lọ́hún tọ́jú kalẹ̀ tọ́lọ́hún bá ní kíkọ́ ká ìsìlámù náà yàn lọ́wọ́ mọ̀bẹ́ subhanahu wa ta'ala gbogbo wa pátá tó lọ́wọ́ ti fi mànà ìdí ó gbé wa lójú ọ̀nà kúrò lójú ọ̀nà yìí ọlọ́mọdé o gbogbo àwọn fìtínà lọ́tún lọ́sì lókè nísàlẹ̀ ọlọ́mọdé àṣàánú wa o kó ṣàánú àwọn ọmọ wa kó ṣàánú àwọn òbí wa kó ṣàánú àwọn ìyàwó wa kó àwọn ọkọ yín náà every angle ní kàkúté ti lè mú yàn o ìmú ẹlòmíì àtàrà ọmọ ìmọ̀jú wí fún yín o mẹ́lòmíì látara bàbá ìwọ náà bọ́ bá rí bàbá rẹ tí ń ṣe jégbéjègbé tí ò sí lọ́n tààrà ó pè rẹ kó tètè gbìyànjú kẹsẹ̀ bàbá rẹ orin lẹ o kọ́ máa gbé wọn náà tẹ̀lé o ọkọ àtìyàwó fi èsì ẹ̀fì èsì ra yín ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sá sànù wa yìí ọlọ́nkọ́ fẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn àṣìlá yìí wàláì kò إن الدين عند الله الإسلام olùwàlẹ́sìn ti ń jẹ́sẹ̀ pàtàkì lọ́dọ̀ tó اللهم انصر من نصر هذا الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم ثبتنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم ثبتنا في القول الثابت في الحياة الدنيا وفي الآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم اللهم انصرهم على أعدائك أعداء الدين اللهم انصرهم على أعدائك أعداء الدين اللهم انصرهم نصرا عزيزا اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ẹdáàkùn bàbá ti kí wọn ọjọ́ máa tò ní tán ká ní sùúrù bíi ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún á kí wọn sọ̀láàtò gáì ẹ̀wọ̀n tí wọ́n á kí sí òkú tó kú sọ́wọ́ lọ́wọ́ táàrí wọn kí sí la ìyá wa kan kú nílùú kan tí wọ́n ń pè ní ọmọ àná àwọn ọmọ rẹ̀ tí wọ́n ti lọ bòmíì wọn làwọn ò rìlíìsì òkú rẹ̀ dépò kí mùsùlùmí ó kírun sí la gbogbo ẹ̀ lọ́lọ́run tí wọ́n á ṣètò kalẹ̀ fáwọn anú ẹ̀sìn inú ètò tọ́lọ́run ṣe ni pé bọ́ bá rí bẹ́ẹ̀ gbogbo bí ẹ bá wà yìí máa fi hàn yọ́n ránṣẹ́ sí yọ̀bà eléyìí táwọn náà kì í bí ọlọ́kọ́ mọ́sàmù báyà náà ìyá náà ó dúró wọ́n mè é wọ́n fì í àmọ́ ọlọ́run ní kẹsẹ̀ rí orin lẹ̀ bá a ti ń ju fún wa ní kútú báyìí bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe fún mi àtẹ̀yìn náà o wa sallallahu ala nabiyyina muhammadin alayhi wa sallam. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله قام بالصلاة قد قام بالصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا استووا صفوفكم الله أكبر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 ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا أيها الكافرون تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما لكم دينكم ولي دين الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استووا Um, for those of us who are not fluent in the Yoruba language, uh, what we are about to do is to observe uh, janaza prayer in absentia. Uh, for a woman that died as a Muslim in a nearby city here, um, but unfortunately uh, two of our children who have become Christians refuse to release our corpse for the salah to be performed on her. And we have a duty as Muslims to observe this kind of salah, even in absentia. It is our right and a duty upon us. So please let us do that one now. The same way that we observe the normal salah al-janazah. And the first, after first takbirah, you recite Surah al-Fatiha. After the second one, you make a salat, ask for peace and blessings of Allah on the Prophet Muhammad sallallahu alaihi wasallam. After the third takbirah, make dua for this woman in whatever way that you can. If at, at least you can just say, Allahumma laha warhamha. Allahumma laha warhamha. May Allah forgive our shortcomings and may Allah have mercy on her and admit her to Al-Jannah. So that will be sufficient. So, and after the fourth takbira, we just say taslim and that will be the end of the salah. Eh, nta wí ni pe irun tá a kì í bá a ti kì í fẹ́ni tí wa náà ni kò sí yàtọ̀ yóò sì máa bá a. a kè fatiha lẹ́yìn eh, kábàrà alákọ̀ọ́kọ́ ọ̀sà sàlátù fanabi lẹ́yìn kábàrà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn kábàrà ẹlẹ́ẹ̀kẹta ṣàdúrà fún yáyì ṣàdúrà fún kùtìẹ̀ náà kò sí nǹkan àmọ́ pàtàkì jùlọ ìyá ìlú nìrun o ìyá àṣàdúrà fún ẹ abákábára ẹlẹ́ẹ̀kẹrin àṣàlámù lókun. Allahu akbar. الله أكبر السلام عليكم ورحمة الله